breaking breaking news mm. breaking news gidi ni ìròyìn ní yàjó yàjó yàjó yàjó yàjó ẹ o Ogun State ló ti ṣẹlẹ̀ lánàá <laughs> ṣé ẹ rántí bọ̀dá wa gómìnà wa gómìnà gómìnà gómìnà Dàpọ̀ Abíọ́dún di eléyìí of Ogun State ọjọ́ ẹ̀ ló ti ṣẹlẹ̀ Ọlọ́run yọ ẹ́ Dàpọ̀ Abíọ́dún tó bá rí adé ewu kó má kí pọ́ ṣeun orí ló kó ẹ yọ bóyá àmọ́ bóyá ọmọ tó sèfù ń jọ òun tó lọ sanwó hospital bóyá ẹ̀ṣẹ̀ ìdá ẹ ló kó ẹ if not eléré ò bá jàgbá wọn tá à ń sọ ìkọ làbá máa sọ hmm. bó ṣe rí nìyẹn gbogbo ẹnikẹ́ni èèyàn kéèyàn tó bá ti wò sùn sùpò máa tara léhùn lọ́pọ̀ kò ní ríra lọ́wọ́n gbogbo yìí kì í ṣèwọ nìkan o dàpọ̀ abíọ́dún o fáyọ̀ṣe o fáyẹmí o ẹ̀hún o gbogbo yín sanwó-olú o ẹ̀yin olóyin wa ilẹ̀ yorùbá ohun tó kan dàpọ̀ abíọ́dún yìí gbogbo yín ló máa kàn gbogbo yín ló máa ṣẹlẹ̀ sí i ẹ fẹ́ gbọ́ wọ́n sì mẹ́yẹ bọ̀ lápò ni èmi àti yóò tí mo bóyá dúdú ni bóyá funfun ojú everybody máa bó kí ni mo sọ fún yín ojú everybody á bó ah last last you don't cast now. everybody go chop breakfast ṣááyó o bàtà ń tàwa fọmọ fúlàní lọ́fẹ̀ẹ́ ẹ mọ̀ gbà yẹn ẹ̀ ń tàwa ẹ̀ ń gbowó wa sápò buhari ló mú fún yín ní three hundred million owó security every month ó security da. dà ẹ̀ ń dà sápò akékékéké ayanyanyanyan apariwo títí títí buhari ní ká lọ bá àwọn gọ́fúnà sí wa later àgbọ́ three hundred million ni wọ́n ń fún yín owó security lóṣooṣù ní federal government ń fún yín wọlé secure ìdajì àwọn ará ẹ̀hún kí ló ń pè Ogun State Mr. eléyìí of Ogun State ṣe bẹ́ẹ̀ rántí pé àwọn aráàlú yín wọ́n ti di refugee ní Benin Republic ẹ̀ rántí ah, ojú yẹn á bó ẹ̀ tí rẹ̀ anything ẹ̀ escape eléyìí ni kò sóògbé máa escape mi lẹ́yìn yẹn three point two million tí federal government allocate fún àwọn bábà àwọn tailor àwọn hairdresser fún less privilege kì í ṣe lóònù o wọ́n fún wọn ni kẹ fún àwọn èèyàn owó yẹn dà gómìnà Dàpọ̀ Abíọ́dún téèyàn bá ní ìka mẹ́wàá kò sí bó ṣe fẹ́ ṣe tí ò ní fi mẹ́sàn-án tí ò ní fi ṣe ra ẹ̀ ó ti yí oníkálukú bọ̀ a máa play fídíò yìí àwọn ayé máa rí yìí ẹ̀sìn tẹ́ ẹ ṣe tó ju ta gbá yán lọ because ẹ̀sìn eléyìí ó ju ta gbá yán lọ àwọn ayé ò fẹ́ gbọ́ ohùn yìí ohùn yìí ti dàbí ohùn ẹ̀fọn létí ọmọ aráyé tí ò bá sí pé dẹ́rẹ́bà yẹn ó gbọ́n ó tẹ̀síwájú ó proceed ó fast forward rẹ̀ wàláì gómìnà Dàpọ̀ Abíọ́dún wọ́n á jẹ́ kó yẹ yí pé bí erin ṣe tóbi tó eèrùn bó ṣe jẹ́ kínkìnkì tó tí wọ́n bá bu erin wọ́n á jẹ erin tán dírẹ́bà yẹn ó yẹ kẹ́ increase salary ẹ̀ ni fún ní extra owó for saving your life láti gbé yín escape ńbẹ̀ yẹn àwọn ayé ń bínú àwọn aráàlú ń para wọ́n á wọ̀ yín bọ́lẹ̀ ẹ èmi ẹ bá ẹ kọ́kọ́ bá mi gbọ́rọ̀ lẹ́nu gómìnà gómìnà gómìnà Dàpọ̀ Abíọ́dún bíyà sọ̀rọ̀ sókè jẹ́ ká ayé bú ẹ sọ̀rọ̀ ẹnu ẹ ayé ò ní mú ẹ ayé máa mú ẹ sílẹ̀ gbogbo yín pátápátá ni ẹ tàwa fọmọ Fúlàní wọ́n ń gbowó lọ fún wọn níbẹ̀ lọ́fẹ̀ẹ́ àwa ń jẹ̀yà owó níbi bíi Emefiele dẹ́n sọ pé àwọn ti há owó ti South West náà fún wọn àmọ́ owó tọ̀dọ̀ wa ẹ kó pamọ́ kẹ́lẹ́ bá a rí lò lọ́jọ́ ìbò bóyá òkú tẹ́bi ti lù pa ló máa dìbò fún yín mo fẹ́ wò sọ̀rọ̀ ọ̀pá Abíọ́dún jẹ́ ká yé gbọ́ ẹ̀. ìlú aláboyè ìlú aláboyè ẹ̀jẹ̀ ó bá tẹ̀ kúrò àbí sùúrù kò ní tẹ́lẹ̀ yànjú ẹ̀jẹ̀ kò ní tẹ́lẹ̀ yànjú díẹ̀.

kó wa ra mọ́tò ọlọ́mọ abáyé ń jẹ́ mi. kí lẹ́yìn rí bẹ́ẹ̀ ẹ̀ pàwọn aráàlú ti bínú tán ẹ̀yin ò pàwọn aráàlú ti yarí ẹ̀yin ò pé sídàpọ̀ àgbẹ̀ ọdún máa lo ten fifteen minutes sí níbẹ̀ àmàrẹ́ ẹni tí èṣù máa yá lò tó máa lọ fà bọ́ọ̀lù ẹ̀mí tó wà yìí ẹ̀ pé àwọn èèyàn ń para ni ẹ gbọ́ èmi kan ní CBN governor ẹ ṣe sùúrù díẹ̀ sí ẹ fún mi sùúrù díẹ̀ sí àfẹ́ gbọ́ lára ìlú sọ olè apc olè apc olè àfẹ́ gbọ́ aráàlú ń pariwo ẹ fún wa lówó ebi ń pa àwọn èèyàn ẹ fún wa lówó ẹ fún wa ẹ fún wọn lówó wọn tẹ kó pamọ́ buhari bá ó mọ̀ sọ ní náírà nòtì ni láti fìyà jẹ south west buhari dẹ̀kọ́ ló ń fìyà jẹ wá ní south west ẹ̀yin wèrè tẹ́ ìfira yín tẹ́ ìpínlẹ̀ lólórí ẹ̀yin lẹ́ ń fìyà jẹ wá ní south west ẹ má ṣe ẹ má ṣe ní trust yìí tó yẹ kó tó bá ṣẹlẹ̀ kí àwọn aráàlú kó tó lè mú fúlàní kan èyí tẹ jẹ́ olórí wa wọ́n á tún yín wẹ́wẹ́ báyìí ebi ń pa àwọn èdè pé tó bá mú yín wọ́n á ta yín tiná wọn ní ẹ nídìí ata ẹ nídìí epo ẹ láyé ensas báwọn èèyàn ṣe ń ṣe ṣìnkín ṣìnkín ṣìnkín lórí iná ètí sọ àwọn èèyàn wa ní fáńpáyà ẹ ti sọ àwọn èèyàn àdí ọ̀rọ̀ kò sí tí wọn ò lè jẹ kò sí tó wọn lára èèyàn jẹ èèyàn èèyàn ó jẹ èèyàn apábíọdún ó yẹ nínú ọba jẹ yìí fún ara yín nílẹ̀ bá mọ̀ pé an hungry man is an hungry an hungry man is an hungry man gbogbo ẹni tí bí bá pa inú burúkú ló máa ń bí wọn wọn ẹ ṣe dúró ẹ ṣe ní kí dábàá yẹn máa move ẹ yóò bá dúró nù ẹ yóò máa halẹ̀ mọ́ wa ẹ ẹ ilẹ̀ kù ẹ bá dúró kẹ halẹ̀ ẹ bá dúró kí ẹ halẹ̀ kán fọ́ yín nígi lórí kẹ wá mọ̀ pé inú tó ń bí àwọn aráàlú ó kọjá bí kí á fún ẹ̀yin ṣe súnmọ́ wájú ẹ̀yin wèrè awáyé má jẹ nìkan ọjọ́ wòye tẹ́sẹ̀tẹ́sẹ̀ ẹ̀yin ìjọba burúkú Buhari ò bọ̀ àṣírí yín o torí pé ẹ tà wá lọ́pọ̀ fáwọn Fúlàní ni Buhari náà ò ṣe respect yín tó pé buhari fún lówó àwọn federal government fún lówó security ẹ kọ ẹ secure àwọn èèyàn yín ni buhari náà ò ṣe respect yín o tó pé wọ́n fún yín three point two million tẹ fún wa ẹ kọ ẹ fún wa lọ́mọ gàǹbarí náà ṣe jẹ ojú yín o gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣàbòsí ìran ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti ń ṣàbòsí ìran ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti wò kó máa tara léwu lọ́pọ̀ kó ń gbowó ẹ̀sán pò gbogbo èèyàn yìí tó bá ti ń ṣe bẹ́ẹ̀ àwọn tó tara ilé ẹ̀ fún àwọn náà máa padà pa òun náà ìkọ̀tí wọn á jẹ́ kó padà yí wọ́n padà sọ fún àwọn ará ilé ẹ̀ pé lágbájá ló tà ẹ́ fún wa buhari mọ̀mọ́ tú àṣírí nínú ẹ bánìlì security kàlùbá àwọn kan náà sí wa ó mọ̀ gbé jáde ó ń fi three hundred million lóṣooṣù kí ni wá lè máa kí ni lè máa bí wa ni kí ni wá lè bá a máa wú sí yín ni kí tiyín lè bá a yẹ̀ mọ́ wa lọ́wọ́ ni ká lè bá àrùn yín tó bá ti délẹ̀ mi ká lè bá mi kábíọ́dún ẹ̀bẹ̀ tó ń bẹ tí òbó àwọn fún yẹn létí kò wọ̀ wọ́n létí dráìvà yẹn ló rẹ́síkì rẹ ògbó síkírọ́rìtì tó bá fún kókó sẹ́yìn wàá mọ̀ káwọn èèyàn ti sáà ó ti di bí wàá lè kú kọ́kú àwọn èèyàn rí ìkọ̀kọ̀ rẹ̀ mọ́ ẹni tẹ́bi ń pa ẹṣẹ́ òkọ́kú ni o ògbẹ́ni tẹ́bi bá ti ń pa láyé àgàgà tí ibi bá pààyàn lójú ẹ̀ àgàgà tí èèyàn bá ní owó ní báńkì tí ẹ jẹ́ kó rówó yẹn gbà àgàgà tíyàn bá ní apá tó lẹ́sẹ̀ tó lè fi ṣiṣẹ́ tó lè lọ sọ́jà tó lè tọ́sù tó lè lọ sí ọ́fíìsì tó lè lọ sẹ́ni wuyẹ̀ tó lè ṣiṣẹ́ tó lè mú owó wọlé tí ó ń tọ̀ wá ní apá àtẹ̀sẹ̀ yẹn tó ń ṣiṣẹ́ yẹn tí ẹ jẹ́ kó rí owó tí ìyá aláta tó lọ sọ́jà tó pàtẹ́ látàrọ tí ó tà tí òun ẹni tó máa ra ata lọ́wọ́ ẹ̀ tó kó wọn ní owó tuntun lọ́wọ́ tí tó ṣe dẹ́rẹ́bà tó wakọ̀ lójú òfurufú lójú òpó náà tí ò rí ẹni wọnú mọ́tò ẹ̀ lọ́nà tó fẹ́ jáde gan wọn ò rí owó fọganáísà ò rí ẹ tó máa wá pọ̀ kútáyà télò ọ̀rẹ́ ni gbà télò télò ọlọ́run lọ télò ọ̀rẹ́ tó máa gbàṣọ fún tó máa rán hairdresser ta ni ó ṣe é wọ́n wá fi ìlú ẹ fi ń kúrò nù gbogbo àwọn èrò kò sẹ́ni tó ń dẹ kí ni wọ́n sì kó fi bíléèdì fá irun ẹ̀ fúnra rẹ̀ kò gẹ skin low cut àbí skin cut náà ń pè àbí kó ṣe ń dàgbà sórí ló yà láfúródé ẹ wá sọ gba àwọn èèyàn sí ẹ sọ gba àwọn èèyàn ní wèrè sí títì aláwọn èèyàn á jẹ yín o àláìtàlá wọn kí mo sọ fún yín wọn á jẹ yín ẹ tán ẹ ṣe bẹ̀rẹ̀ ní o ẹ ṣe ṣe kí ni ẹ ṣe bẹ̀rẹ̀ ní wọn á rún tí yín á ta tí yín á yẹ máwọn ará àgbọ̀wọ́ ẹnu ẹni wájọ wà yẹn ò ní fẹ́ àwa náà ò ní gbà ìròyìn ilé yàjò yàjò ó ṣẹlẹ̀ ní àná twenty first of February twenty twenty three mo lè gbé wá fún yín mo bá wo ìdílé lórúkọ tèmi a sọ fún yín pé ẹ máa fọ́lọ̀ péjì yìí àti ìdèbò asọ́gbùgbùrẹ́ bíi yìí ní gbàdúgbàdú làwọn ohun tuntun káwọn tó gbé wá ẹ̀ Yorùbá Wuyì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin o lẹ ń jẹ́ Yorùbá Wuyì tẹ́yìn bá wò wá tọ́lá wa fẹ́ sọ fún ẹ̀ṣẹ̀ God bless you àpò Abíọ́dún àbí àwọn Sanwó-Olú àbí àwọn Fáyọ̀ṣe àbí àwọn Fáṣọlá àbí àwọn ọjàbí àmìlà àbí àwọn gbogbo yín àwọn tó kù yín Akérédolú àbí àwọn ọkọ̀ àwọn tó kù síbẹ̀ wọ́n máa bọ́ ẹ́dá sànídà sílẹ̀ Yorùbá ojú yẹn á bó àwọn èèyàn àwọn èèyàn ti di vampire wọ́n á sè yín jẹ wọ́n á rún yín ti yẹn á yẹ̀ wọ́n á rún ti yẹn á ta wo ẹlẹ́ṣẹ̀ wẹ̀ mí.